إخوان المستمعون الكرام وأخوات المستمعات الكريمات السلام عليكم ورحمة الله وبركاته أقول فوالله أترى لك يا الله أترى جنجة الله فالنجوى محمد صلى الله عليه وسلم أتي أمر النبي صلى الله عليه وسلم àti àwọn sàhábà nàbí sallallahu alayhi wa sallam àti gbogbo olùtẹ̀lé ojú ọ̀nà nàbí sallallahu alayhi wa sallam títí di ọjọ́ gbọ́dọ̀ tẹ̀yàmà lẹ́yìn náà kíra wa pẹ̀lú kíkí tí ọlọ́lá jùlọ láàrin àwọn kíkí tí àwọn èèyàn máa fi ń kíra wọn kíkí tí ọlọ́wọ́n bá lè gẹ́lá sàlẹ́sà láàrin àwọn kíkí ilé ìtọ́ ẹ́ pé ó ń túmọ̀ sí pé àlàáfíà ọlọ́run ọba ìkẹ́ ọlọ́run ọba àti orí ajé ìjẹ́ tán ọlọ́run ọba kó wọ́n bá ẹni kọ̀ọ̀kan wa bẹ̀rẹ̀ látorí àwa tí a wà nínú mọ́sálásí tí a ń gbọ́ wa àti àwa tí a ń gbọ́ wa nílé náà tí a ń fọkàn tẹ̀lé wa lọ abẹ́lọ́run ọba kọ́lọ́wọ́n bá lè pẹ́lá kó jẹ́ kí ọ̀rọ̀ rẹ̀ kọ́lọ́wọ́n bá kó jẹ́ kọ́mọ yé wa kọ́lọ́wọ́n bá lè pẹ́lá kó jẹ́ kọ́mọ sàǹfààní fún wa ọlọ́wọ́n bá kọ́mọ sí wá ní ẹlẹ́mìí líle ẹni tó yẹ pé yọ máa gbọ́rọ̀ ọlọ́wọ́n bá yóò sì máa tako kọ́lọ́wọ́n bá lè pẹ́lá kó sí wá lẹ́ni tí ó máa gbọ́ tó sì máa tẹ̀lé tó sì máa lo ọ̀là kíra ẹni láwùjọ wa yìí ọ̀nà tí àwọn èèyàn pín sí ní abala ìdájọ́ tí wọ́n fún ìkúnlẹ̀ kíra ẹni ìtẹ̀kíra ẹni ìjọbalẹ̀ kíra ẹni torí pé ìkúnlẹ̀ ìkúnlẹ̀ táwọn èyí tẹ bá sọ bẹ́ẹ̀ láwọn ìlú kan ẹgbẹ́ wọ́n sọ ní pé obìnrin máa ń kúnlẹ̀ torí láwọn ilẹ̀ Yorùbá obìnrin ní ń kúnlẹ̀ ọkùnrin máa ń dọ̀bálẹ̀ ni bẹ̀tì nílọrin bí táà bá sọ pé ìkúnlẹ̀ àtobìnrin àtọkùnrin là ń bá wí sí ní sí so àbáwọn ìlú mi yóò máa tako làákà ìwọ̀n yóò máa tako àgbọ́ ìwọ̀n pé ìkúnlẹ̀ bó alọ́kùnrin máa dọ̀bálẹ̀ èèyàn nà fẹ́lẹ́fẹ́lẹ́ obìnrin òun àfi orúnkún méjèèjì yóò fi kúnlẹ̀ so kíkí ọkùnrin àti tóbìnrin nìyẹn àmọ́ kíkí àwọn aláàfà ìlòsó ni àbẹ́ẹ̀kọ́ tó náà ni agbàlérò pẹ̀lú ìkúnlẹ̀ gbogbo àwọn ọ̀nà tá ń gbà kíra wa yìí àbí títẹ̀ náà ni tí ò dépò ìkúnlẹ̀ bẹ́ẹ̀ akákanra tẹ̀ fún yàn láti fi ṣe àpọ́nlé ẹ̀ ìdájọ́ tí àwọn èèyàn fún òun náà nìkan tí a ń sàlàyé náà ibi tí a wá dé òun náà ni àwọn tí wọ́n sọ wípé ìkúnlẹ̀ kí ní wípé ìdájọ́ rẹ̀ ẹbọ ni àwọn tó sọ pé tẹ́yìn bá ti lé kúnlẹ̀ kíyàn irú ẹni bẹ́ẹ̀ ti ṣẹbọ nìyẹn pàmìtálì ọjọ́ ẹni tó jáde kóòrò Islam kódà wọ́n ní ọ̀rọ̀ rẹ̀ pé kò nídi káyẹ̀sẹ̀ sọ fún wọ́n ní kò nídi pé kò sí ẹgbò alẹ́gbòrò bèjáhìlì kò sí excuse àyíkà fún ó ti di kèfèrí náà onídìkẹ́wù lẹ̀ sàlàyé fún ọgbọ́ orí kọ̀gbọ́ orí o tó bá ti kúnlẹ̀ báyìí kààbẹ̀ mọ́ṣẹ̀kì ṣe bá ní ààrẹ ìbáyìí làwọn ń gbé ẹ̀wò àwọn ẹ̀rí tí wọ́n gbára lé nínú al-Qur'an àti sàlàyé ẹ̀ àwọn ẹ̀rí tó gbára lé nínú súnnà àti sàlàyé ẹ̀ eléyìn la parí ní ìjẹjọ jẹmọ́ ààrẹ tá ma sọ lé ní owó náà ní àwọn ọ̀rọ̀ àwọn afá tí wọ́n máa ń lo àwọn tíra tẹ́ máa ń kà tí ó fi dàbí pé a eléyìí láàfáà fi léyìí o kìí sọ̀rọ̀ fẹ́nu wọn dá eléyìí gbọ́yìí o wọn àdámú lágbárí o eré báyìí kódà wọ́n ní àwọn àfá àtàmọ́ǹkà àwọn ọ̀rọ̀ àwọn àfá àwọn la fẹ́ gbé yẹ̀wò kí ni nǹkan tí àwọn àfá ń sọ ṣé nǹkan táwọn wọ̀nyí ń sọ náà làwọn àfá ń sọ ni àbí nǹkan ẹ̀mí làwọn àfá ń sọ nínú tíra tí wọ́n ń lò tíra wa ń bí báyìí ni òun náà ni tẹ̀síhìlù tẹ̀síhìlù tíra yìí òun náà máa ń kà fún wa ní gbogbo ọjọ́ friday friday lálẹ́ ọjọ́ friday báyìí tí Abu Hudhayfa imam tó máa ń kà fún wa tíra yìí náà wọ́n ní lára àwọn tíra tí yóò sọ wípé tẹ́ẹ̀ bá ti lè kílẹ̀ kíyàn Abdullahi bin Abdulaziz al-Jibrin ah, ẹni tó lo tíra yìí ó ṣeéṣe nígbà tí ń ṣe késẹ̀tì yẹn lọ́wọ́ báyá kò tí pé àfá yìí ní kéfìrí àbí báyá kò pé ní káfìrí títí dì sín àmọ́ ga rẹ̀ àfá táwọn ẹlẹ́bọ ní lọ́dà fáwọn Sheikh Abdullah bin Abdulaziz Al-Jibri lọ́dọ̀ àfá rẹ̀ tó mú àkídà burúkú yìí lọ́dọ̀ rẹ̀ ẹlẹ́bọ ni àwọn àgbàfà tó ẹ́ pé àkídà wọn ní àlàáfíà gidi gan wallahi àkídà wọn ní àlàáfíà àkídà wọn gbádùn kẹ bí àkídà sheikh bombas sheikh mohammed bin abdul wahab eh sheikh ibn taymiyyah ibn al-qayyim sheikh salih al-fawzan sheikh salih al-uthaymin sheikh ubayd al-jabiri sheikh abdul ah, muhsin al-abbad gbogbo àwọn àyíma yìí sheikh rabi ibn hadi al-madkhali bí àkídà wọn ṣe gbádùn bẹ́ẹ̀ làkídà fáyínà ṣe gbádùn ولعل الأكبر ولعل أكبر شاهد على ذلك الكتاب الذي بين يدي in tó tó wá lè jẹ́ ẹ̀rí tó tóbi jù tí ó ma jẹ́rì wá lórí eléyìí oní tíra tí mo gbé dání gẹ̀gẹ̀ tẹ̀sílù àkídàtí al-islamiyya àkídà musulmi tó lálàáfíà tí è sàkídà súfí tí è sàkídà khawari tí è sàkídà jahmiya tí è sàkídà mu'tazila tí è sàkídà maturidiyya àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ karramiyya kùlàbíyà jàbúríyà kọ̀dàríyà tí é sàkídà àwọn ṣíà rọ́fíbọ̀ òun làwọn àkídà tẹ́kọ̀ síbi àkídà tó àhìsúnà fẹ̀lẹ̀jẹ̀máà so mo sọ wípé ó ṣe é ṣe nígbàtẹ́ ni ẹ ń ṣe kí tọ́rọ ọmọ ìjàbàtà kẹ́ ń bẹ wọ́n evil of prostration ń ló pé kéṣẹ́ tí ó wà mọ̀tàdáwì ó fán káàkiri láàrin àwọn kódà ó wọ́n fẹ́ lè gbà rí pé ẹni tó ṣe ọ̀rọ̀ lórí ìkúnlẹ̀ tọ́lá làfíà jù wọ́n ìfẹ́ gbọ́ ti ìjàbàtà gan tó lè mú mú

bóyá kò tí gbọ́ fátúwà fá àwọn lórí ẹ̀ lójó kó lò tàbí bóyá kò gba nǹkan tàfà àwọn sọmọ́sí ma pé kò lè mẹ́gbà náà kò sí ní ìgbà tàbí yóò pe mùsùlùmí yóò pe káfìrí ní mùsùlùmí òun náà di kèfèrí nù wọ́n lábí káfìrí káfìrí fàwọ́ káfìrí oyídájú Allah padà oyídájú Allah padà nù ẹ̀rọ kí ẹ̀rí ìdájọ́ Allah padà ìdájọ́ ìjàbàtà ní ìdájọ́ Allah asàgbákan láwùjọ ilé ibi tó ń lò mẹ́rin o àti uh, abálọ́wọ́ page 82 ashirku fi salati wa sujudi wa ruku rẹ̀ ibi tó lè yẹn ashirku fi salati ẹbọ ṣíṣe níbi ọ̀rọ̀ kíkí wa sujud ah, wa sujud àti ẹbọ ṣíṣe níbi ìṣe sujud àti ìṣe rùkú rẹ̀ eléyìí báyìí asujud wa rùkú rẹ̀ yìí eléyìí lẹ́pẹ̀ ní dhikrul khas báyìdà láàm tí a ń pé tó bá ti ní àsọ́lá tí sọ́lá tún kan fẹ́ tí ò ní ní sùjúrù nú kò sí àbí tí ó bá ti ní sùjúrù kò ṣe sọ́lá nìyẹn àbí sọ́lá yọrún kan fẹ́ tí è ní rùkú rẹ̀ wọ́n wá ní ṣírkù sọ́lá kíyàn sọ̀rọ̀ kíyàn sí àdáyẹrí àwọn nǹkan kẹ pàtó lẹ́yìn tíyàn ti dákọ lẹ́yìn tíyàn ti dákọ orúkọ tó kó ogun papọ̀ kíyàn tó wá sí àdáyẹrí àwọn kan bẹ̀ tanazzalul malaikatu warruhu fiha ọlọ́láwọn mẹ́láíkà ń sọ̀kalẹ̀ sí rúhù jùbírí ló sínú àwọn mẹ́láíkà tẹ́lẹ̀ ní sẹ́gbẹ́ tanazzalul malaika ó ti túmọ̀ sí pé jùbírí náà sọ̀kalẹ̀ ọlọ́ni warruhu fiha àti jùbírí náà tó wò sínú mẹ́láíkà ní ilé náà láti gbọ́lá fún nǹkan yẹn ni kò yẹ́ báyìí sí so ká lè bá àmá ipò tí sùjú àti ìrùkú wà níbi ọ̀rọ̀ àti nínú ìbádà nítorí lọ́sọ pé àṣírkù sọ́lá wà sùjúdí wà rùkú rẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá ti ka àkọlé yìí yóò ti máa pé ìtàn fẹ́ sọ oná ni sùjúdú ìbádà torí pé ọ̀rọ̀ sọ́lá ni wọ́n sọ abẹ́ẹ̀kọ́ ni kìí ṣe sùjúdú àtàhíyà so ẹ máa wo wọ́n ní faman salla gbogbo ẹnikẹ́ni tó bá kírun aw sajada àbóforí kẹlẹ̀ aw raka'a àbótẹ̀ awin hana àbóse ìhìnà àótẹ̀ sẹ́rí ìhìnà tó ti rí mẹ́ lónítọ̀ ọ̀dá ìkúnlẹ̀ náà nù ah, tẹ́yẹn bá ti tẹ̀ tẹ́yẹn bá rùkú rẹ̀ ìhìnà náà ló ṣe so wọ́n ní gbogbo ẹnikẹ́ni tó bá kírun àbóforí kẹlẹ̀ abórukú rẹ̀ abóse ìhìnà ní makhluki fún ẹ̀dá kan mahabbatan lẹ́ni tí bí nífẹ̀ẹ́ ẹ̀dá náà irú mahabba wo nìyẹn hàbíhí almahabbatu shirkiya mahabba tẹ́bọ́ nìyẹn tó gé mahabba pé méjì ọlọ́ni wa minan nasi yuhibbunahum ka hubbillah والذين آمنوا أشد حبا لله ọlọ́ni wa mílẹ̀ náà ọlọ́ni bẹnu àwọn èèyàn man yattakhidhu min dunillahi andada àwọn tí wọ́n lọ mú ẹlòmíì lẹ́yìn ọlọ́run ọba tó fi dọ́gba ọlọ́run yuhibbunahu wọ́n ma wá nífẹ́ àwọn nǹkan wọ̀nyí ka hubbillah irú ìfẹ́ tí wọ́n ní sọ́lọ́run ọba káàbù tó wà mẹ́rin kìí káàbù tashbih káàbù wípé ìfẹ́ tẹ́ ní sọ́lọ́run ọba gẹ́gẹ́ so ó túnmọ̀ sí pé irú mahabba tí ẹ máa ń ní fọ́lọ́run bá tẹ́ bá nífẹ̀ẹ́ dà ó ti di ṣírkù yẹn àmọ́ tẹ́ bá ní mahabba tẹ́ bá èyàn máa nífẹ̀ẹ́ yàbẹ́ yẹn nífẹ̀ẹ́ yàn èyàn máa nífẹ̀ẹ́ yàwó yàbẹ́ yẹn ni ọmọ ńkọ́ àfá ńkọ́ bàbá yẹn ńkọ́ ìyá yẹn ńkọ́ so ìbá nífi èyàn máa nífẹ̀ẹ́ yàn wa ja'ala baynakum mawaddatan wa rahma mawadda ń bẹ̀yẹn mahabba ní jẹ́bẹ̀ so ìgbà tí ó dẹ̀bọ̀ ni téèyàn bá ní irúfẹ́ yẹn irúfẹ́ téèyàn máa ní sọ́nà ọba tó bá yẹ pé rú ẹ̀lẹ́ ní sẹ́dà ẹ̀hẹ́n ó ti di almahabbatu shekiya nìyẹn so náà ní mahabbatan tó bá ṣe bẹ́ẹ̀ fún ẹ̀dá mahabbatan ní títí ìfẹ́ téèyàn máa ní sọ́nà ọba tó bá yẹ ni tó bá yẹ pé ìfẹ́ lásán ni ayẹ́kẹ́ bẹ́ẹ̀ bá so problem àwọn ibi tó bá ta kókó tó bá ta nínú kéwú àwọn èèmà yẹnjú ẹ̀ kò ẹ bá ní sí àyínìké ni wọ́n ké wọ́n kí àyínì padà Ìbàdàn ni wọ́n ma wọn maláyípo kò ẹ bá ní sí náà wọ́n ní wà kùdúràn tí yẹn sì ṣe bẹ́ẹ̀ láti fi yẹpẹrẹ ara rẹ̀ fẹ́ dá gẹ́gẹ́ bí yẹn èyàn lè ṣe kòlú rẹ̀ fún èyàn ní ilé ìtọ́tọ́ sí èyàn tí ó sì ní máa jásí nǹkankan àmẹ́rù kòlú rẹ̀ tí èyàn ṣe fọ́lọ̀ ọba tó bá yẹ kí wọ́n sí àwọn nǹkan yìí fún àwọn ẹ̀dá mahabbatan wa khudu'an lahu wa taqarruban ilayhi ẹwọ ẹwọ ẹwọ kòyúdù mẹ́tẹ̀ẹ̀ta ẹwọ àwọn nǹkan mẹ́ta tó fìdé mahabbatan wa khudu'an wa taqarruban ilayhi tó dẹ̀ fi jọ́sìn fún àwọn irú àwọn nǹkan irú àwọn tíra báyìí pọ̀ wọ̀lẹ̀ sí fi ń sẹ̀ nínú irú àwọn ọ̀rọ̀ yìí ọ̀tọ̀ ní kẹta àwọn afáyí ń sọ ọ̀tọ̀ ní kẹta ń sọ subhanallah ṣe àìmẹ́kéwú ló sún wọn débẹ̀ ní àbá ìbẹ̀rù ọlọ́run láṣá ni torí ta bá láìbẹ̀rù ọlọ́run le sẹ̀pẹ́ ẹ̀hẹ́n abẹ́ta abálá ìmọ̀kéwù ní ìdájọ́ wọ́n tó fúyẹ́ áfún ẹni ìdájọ́ pé jahiri, ni wọ́n ni àgbẹ̀ ẹ̀kọ́ ni kánàbà kó wọn sí tí ò ní ìtagbára wọn níká wọ́n ní fakọ̀dù wọ́kọ̀ àfi shirkil akbar wọ́n ní rẹ̀ ní báyìí tó bá ṣe irú àwọn nǹkan báyìí ó ti bọ́ sínú ẹbọ ńláńlá ni ẹ bí ìtìmá alil ilmi pẹ̀lú panupọ̀ gbogbo àwọn alil ilmi yányán ìjìmá ìwà lórí ẹ̀ ti mẹ́ pé ọ̀rọ̀ ìbádà ni wọ́n sọ bí ìtìmá alil ilmi pẹ̀lú ìjìmáwò gbogbo àwọn olùmọ̀ pátápátá ẹ máa wáwọ́ ńgbà tó àmú ẹ̀ríwá wọ́n ni qala Allahu ta'ala la tasjudu lish-shamsi wala lil-qamar wasjudu lillahi alladhi khalaqahunna in kuntum iyyahu ta'budun sẹ́gbẹ́ mo ti ní mahallu shahid tọ́lọ̀ ìbádà ló sùjúrù títí èyàn fi ń jọ́sìn ilé ìkéjì ti kíkí wa qala an-nabiyyu sallallahu alaihi wasallam li Mu'adh sajada lahu wọ́n lánàbí sọ́lọ́lọ́ alaihi wá sọ fún Mu'adh nígbàtí Mu'adh fi sùjúdù fún nàbí sallallahu alaihi فقال صلى الله عليه وسلم ما ينبغي لأحد أن يسجد لأحد ولأنه قد صرف شيئا من العبادة لغير الله عز وجل وصرف العبادة لغير الله شرك بإجماع آل العلم wọ́n ní àti bá nábi sallallahu alaihi wasallam sọ fún Mu'adh bin Jabal ìgbà tí Mu'adh bin Jabal tó sì sùjúdù fún nábi anábi ni la taf'al má ṣe bẹ́ẹ̀ ma fa inni law kuntu amiran ahadan ahad li ghayri tó bá yẹ kó tọ́ fún mi kí n pa ẹnìkan láṣẹ kó máa tẹ̀ fún ẹlòmíì tó yàtọ̀ fọ́lọ́wọ́ bá ní la amartu al-mar'ata an tasjuda li zawjiha ìyàwó ni ìbá ní kọ́ máa tẹ̀ fọ́kọ wọ́n lá Nabi sallallahu alaihi wasallam tó sọ pé ma yanbaghi li ahadin an yasjuda li ahadin kò tọ́ fẹ́ nìkan kọ́ máa ṣe sùjúdù fẹ́ nìkan wọ́n ní wà lè annahu wọ́n torí pé fọ̀dì sọ́rọ̀ fàṣẹ́ àmìnà ìbádà irú ẹni báyìí ti gbé nǹkankan nínú àwọn ìbádà nínú kí ni o nínú ìbádà ó ti gbé fún lèwọ́ìrìláhì àjẹ̀wàjẹ́lá ó ti gbé fẹ́lòmín tó àtọ̀fọ́ lọ́wọ́ bá ní ẹ wàsọ́fúlẹ̀ ìbáadà ẹni tó bá wá gbé ìbáadà lèwọ́ìrìhì fún ẹlòmín tó àtọ̀fọ́ lọ́wọ́ bá wọ́n ni wàsọ́fúlẹ̀ ìbáadà gbígbé ìbáadà fẹ́lòmín tó àtọ̀fọ́ lọ́wọ́ bá ṣírkùn ẹbọ ni bí ìjìmá ahli ilm ibi tí dáadáa máa ń lò nínú tíra ilélé wàdá àlá ó sì ṣe kọjẹ́ pé nǹkan tó wá rú ẹni lójú ó ní irú sùjúdù mọ̀hábìyàn tí wọ́n mú wá ní dẹ̀lìlù ní báyìí tán mú wá ní dẹ̀lìlù pé ebí sùjúdù tí mọ̀hábì ṣe fún ànábì ṣe ọkọ̀ sọ́dá ìbádà fún ànábì ni sólóhun ṣe ìbádà ni ṣe pé mọ̀hábì ní jọ́sùn fún ànábì sallallahu alaihi wasallam láíláí pé sùjúdù tàhíyà náà ní ṣe fún ní ṣe fà nẹ́bí sallallahu alaihi wasallam wípé wọ́n ṣe wá dápọ̀kọ̀ mẹ́rin ẹ̀dáadà ní báyìí ṣe báyìí ní sí yìí eléyìí báyìí náà ń pè ní tawarudul adilla lọ́dọ̀ àwọn àfà wọ́n máa ń lórú nǹkan báyìí min babi tawarudul adilla pé ẹ̀rí ẹ̀rí ẹ̀rí ẹ̀rí ẹ̀rí ẹ̀yí àti títí tàhíyà náà tẹ́wàá tó fẹ́ máa ṣe wọ́n tó wá mẹ́rìtì ẹ̀ náà wá pé ẹ bá ní ẹ̀ ṣe ìbáadà eléyìí náà tọ́ wọ́n pè ní tawarudul adilla eléyìí báyìí ni Sheikh Salih Al-Fawzan rahimahullahu ta'ala ìbàtàyẹ sharhu kashf shubhat tó wá ń sàlàyé nípa ni ló fi jẹ́ pé nǹkan tí yàbàtà kó sí tó fi jẹ́ kọ̀wárì tó fi jẹ́ kọ̀rì kí tó pọ̀ ní wallahi lazim tẹ bá lọ kàá nígbà tí ṣéèkì ń sàlàyé nípa anakidul awwal nǹkan aláwọ̀kọ́ tó ba ìsìláàmù jẹ́ tí ń jẹ́ ẹbọ tẹ̀pẹ́tẹ̀ bá ti ń sàlàyé ẹbọ ẹ sọ ìpẹ́tẹ́bọ pín sí pé al-akbaru bẹ al-asghar bẹ ṣéèkì pẹ̀lú ìpanupọ̀ gbogbo alùsùn náà kò gbìyànjú jáde ṣéèkì wá ní ta bá tó bá sọ wípé ẹbọ kékeré gbé ní jáde kó ẹ̀sìn wọ́n ní rẹ̀ ti di kọ̀rìjí nìyẹn ibi tí wọ́n bẹ́ lò ní pé kéṣọ̀ rẹ̀ bọ́ kékeré mọ́kà tó yà síbẹ̀ ní kálíbà mọ́ pé fitna ti ń bẹ lára ọkùnrin pọ̀ gan àwọn sàlàyé pé nǹkan tí máa ń fa ni pé sẹ́rí àwọn kọ̀wárìjì wọ́n máa ń ṣe tẹ̀kíru àwọn èèyàn biduni rawiyatin wala fiqhin láì ní farabalẹ̀ àti láì lágbọ́yé wọ́n kàn mú àwọn nùsùsù kan tó nihi ha rẹ̀ ó fẹ́ láti pẹ̀pẹ́ náà sọ kéde ṣe nǹkan náà sọ o nínú àgbọ́yé ó wà máa kàn bákọ̀ ẹ̀ láwọn èèyàn lórí wọn ni wà bí táàdì ti di kèfèrí nìyẹn yukafiruna an so nǹkan tó dẹ̀ máa ń dààmú wọn ni pé tawarudul adilla wọn àmá ìgbà mí ẹ̀rí ẹ̀rí nǹkan tó jẹ́ ẹ̀ṣẹ̀ mo lè lo tó jẹ́ nítorí pé al-ibratu bi umumi al-lafzi la bi khususi sabab ẹgẹ́ bí Umaru ẹgẹ́ bó ṣe lo áyà ilé Jabir ibn Abdillah lórí áyà tí Ọlọ́run bá lè gẹ́lá ti ń sọ nípa àwọn kèfèrí áyà ya kèfèrí ní báwí o Umaru ti lò lé Jabir lórí ṣé Umaru ti kàbárọ̀ Jabir náà nìyẹn kí ló fà ìgbà tí Umaru rí tó dásìkò Umar àti khilafa Umar tí Islam ti gbòòrò gan Umar wá lọ ó wá rí Jábìrì tí ń tọjà bọ̀ tó lọ ra ẹran ah Umar wá rántí àsìkò ànẹ́bí pé hey lásìkò ànẹ́bí nígbà tí nǹkan gbóná ẹ́ àwọn èèyàn wàhálà gidi òun náà la ń ṣe kátó rẹ́sìn ṣe àmọ́ náà bá lè láyé tẹ́yìn lẹ̀ buwá nísẹ̀yìn sọ àbẹ́rẹ̀ tí ń lọ ẹran ẹ̀tí ń lọ ẹja lẹ́ran ẹ̀tí ń lọ ọlọ́run tó bá jẹ́ bẹ̀rẹ̀ kíyámà á kó àwọn kèfèrí lọ síbi iná báyìí wọ́n máa sọ fún wọn pé azhabtum tayyibatikum fi hayatikum ad-dunya wastamta'tum biha gbogbo dáadáa yín tẹ́ ṣe nílé ayé ẹ ti jẹ nígbà tẹ́ wà nílé ayé falyawm tujzawna 'adhabal hun bima kuntum tastakbiruna fil ardi wa bima kuntum tafsuqun lónìí ẹ jẹ ìyà yẹpẹrẹ ni nítorí pé bẹ̀ntẹ́ àwọn ilé ayé ẹsẹ̀ gbéraga pẹ́ ilé jọ́sìn fọ́lọ́wọ́ bá nìkan wà bí máa kúntùm tẹ̀sùkún fùsùkú ń bẹ̀yẹn ìtumọ̀ ní pé ẹ̀sìn ṣe kèfèrí nígbà tó wà nílé ayé ayé àtọ́lọ́wọ́ bá nìkan lábí sọ̀rọ̀ nípa àwọn kèfèrí pé wọ́n ti jẹ dáadáa wọn látàyé umaru wa lò lé jábì lórí pé kọ́mọ̀ jẹ́ síkẹ́ yìí náà ti ń jẹ dáadáa yìí látàyé ẹ̀dàlùkì àmẹ́ ìlébà kankan mọ́ tó túmọ̀ sí pé umaru pé jábì ní kèfèrí àà àlè ìbọ̀rọ̀ tùbí ọmọ mi láwùrí láàbí kòsóòsì sábà nígbà tó pé ẹ̀mọ́mù láwùdù nígbà yìí ni pé sùjúùdù ká máa tẹ̀ fún yàn dáàbí ẹ̀mọ́mù láwùdù nìyẹn láwùdù àmàmà gbà àgbọ̀rọ̀ ṣe sùjúùdù wọ́n á mú dẹ̀lí ìrù ti tẹ́lẹ̀ tó jẹ́ sùjúùdù ìbádà wa sùjúùdù ẹlẹ́ẹ̀kejì sùjúùdù lòun náà bí kèrè sùjúùdù wọ́n á mú dẹ̀lí ìrù ti ẹ̀ náà wa pé eléyìí náà tán mafhum ọlọ́njóyé nítorí pé àwọn kan ti ń bẹ lónìí lọ́sí pé wọ́n ti ṣe táà ti lúkẹ́ púpọ̀ fáwọn èèyàn wọ́n ti ṣe dáa ti lúkẹ́ púpọ̀ fáwọn èèyàn nítorí aburú tí ń bẹnu ẹ̀mí wọn nítorí àrùn tí ń bẹnu ọkàn wọn sọ abẹ́lẹ́ wọn bá lè kẹ́lá kọ́lọ̀ ọmọkú fún ọ̀nà wa ilé ìdá ìlà alákọ̀ọ́kọ́ nínú tíra tẹ́ máa ń lò kò jù bá nínú lọ ẹlẹ́ẹ̀kejì nínú tíra tẹ́ máa ń lò tíra yìí Qamusul Bid'ah Qamusul Bid'ah dictionary bid'ah náà pé dictionary gbogbo tó bá jẹ́ bid'ah náà ẹ̀sìn náà kó síbẹ̀ ẹ̀rí to yóò to tó ń sẹ́ pé dictionary ní tòótọ́ katabahu salahuddin mahmud as-sa'id ẹni tó kọ tírà yìí náà pè ní salahuddin mahmud as-sa'id ilé tí mo mú lọ́wọ́ yìí náà pè ní daru tawqifiyya lit-turaf àwọn àwọn mẹ́kúnmáyò àwọn iléeṣẹ́ tẹ̀wé tí wọ́n tẹ́lé yìí nìyẹn nítorí kí n kàrá yìí ni pé ibi tí mo fẹ́ kà yìí page mo fẹ́ kà máa dákọ̀ ẹ̀ so ẹlòmíì lè ní mẹ́kúnmáyò míì lọ́wọ́ ó lè ní nuskọ̀ míì lọ́wọ́ tí èsè nuskọ̀ tàwọn eléyìí báyìí so kọ́ máa jẹ́ sí pé yóò àmà wà kò ní rí mẹ́ lórí kí n dákò ilé pé ẹni tó bá fẹ́ wárú péjì yẹn o so ilé tí mo gbé dání tí mo fẹ́ kàyí so kọ́ lọ page 559 kọ́ lọ wo page 559 níbi tí mo kà yẹn wọ́n ní hukmu sujudi li ghayri llahi kama yahduthu fi ta'ifatil bahra wọ́n ní ìdájọ́ ká máa ṣe sujúdì ká máa forí kanlẹ̀ fún nǹkan mí ìyàtọ̀ fún ọlọ́run ọba àbí ká máa tẹ̀ ká máa rùkú fún nǹkan mí ìyàtọ̀ fún ọlọ́run ọba kàmá yahduthu fi ta'ifatil bahra gẹ́gẹ́ bó ti ń ṣẹlẹ̀ ní ọ̀dọ̀ àwọn tọ́ífà kan àwọn ìjọ súfì kan tán pè ní bahra ó túnmọ̀ sí pé ní tẹ́fẹ́ sọ ìkéṣe gbogbo sùjú gẹ́gẹ́ bí pọ́tò ilé tí ń ṣẹlẹ̀ nígbà yẹn ní àárí àwọn èèyàn náà fẹ́ sàlàyé pé irú kí nìdájọ́ irú sùjú bẹ̀ torí kàmá tẹ́yẹ bá fẹ́ kéwú èyàn gbọ́dọ̀ sojóró tó ní gbogbo àwọn hurufu kọ̀ọ̀kan tẹ́ wọ́n yẹ àwọn hurufu ma'ani àwọn hurufu tó ní tó nítumà ó mẹ́ nítumà ka máa lọ fó tẹ́yẹ bá ti fó nítumà rẹ̀ kéwọ́ gẹ́gẹ́ bí irú eléyìí tí máa ń ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn tọ́ ìbàkẹta ń pè ní kíni albahara wọ́n ní irú ẹ̀ láfẹ́ bèèrè dájọ́ lórí ẹ̀ wọ́n wá sàlàyé ohun tí máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tabalọ́wọ́ fatwa rọ́kọm 2289 fatwa nọmba 2289 láti bèèrè ẹ̀ sual sual wọ́n ní bèèrè kẹbírù ìlàmẹ́ ìbáwárọ̀ wọ́n ní àwọn àgbàfà báwárọ̀ ìlú kan ní yusirru ala annahu yajibu ala ala atba'ihi an yuqaddimu lahu sajdatan kama yazuruna wọ́n ní wọ́n takú o àwọn àgbàfà ìlú báwárọ̀ yìí wọ́n takú wípé ọ̀ràn èèyàn ní fún gbogbo ẹni tó bá ti jẹ́ ọmọ lẹ́yìn àwọn tí ń tẹ̀lá wọn kẹ́mà pé ẹ máa ṣe sùjúdù fáwọn ni kullama yazurunahu ní gbogbo àkíbà tí a bá ti ń bẹ̀rẹ̀ àwòrán ẹ gbọ́dọ̀ máa forí kalẹ̀ fún wa ni ọwá tẹ̀síwájú wọ́n ni fahal wujida hadha amalu fi zamani rasulillahi wa hadithan wọ́n ní recently láìpẹ́ jọjọ láìpẹ́ nasharot aw nushirot suratun li rajulin bawhari wọ́n ní wọ́n gbé fọ́tò ọkùnrin kan wá tó jẹ́ ara bawharo wọ́n gbé fọ́tò rẹ̀ wá súrọ̀ rẹ̀ wọ́n gbé báyìí yẹ́sìlú lè kẹbírí ìlàmẹ́ ìbáwárọ̀ ti fi jẹ̀rídà tó ń forí kanlẹ̀ báyìí fún ìkẹ́ nínú àwọn àfá àbáwárọ̀ nínú newspaper bẹ́ẹ̀ wọ́n gbé fọ́tò wá sínú newspaper nínú magazine في الباكستانية من من الباكستانية المعروفة الصادرة sẹ́rí jẹ̀rídà yìí ọwá láti Pakistan jẹ̀rídà eh, newspaper yìí à ah, magazine yìí sì jẹ́ magazine táwọn èèyàn mà ó jáde ní ọdún 1977 eh, eh, oṣù kẹfà ọjọ́ kẹwàá 1977 ni ah, ní newspaper yìí ní magazine yìí jáde wọ́n wá fi síbẹ̀ fọ́tò ọkùnrin kan tó jára báwárọ̀ tó ń forí kanlẹ̀ fún kan náà àwọn ṣéwù wọn bẹ̀ wọ́n ní wàlíptìlá ikùn àléhá nọ́rfikú lẹ́kún tílkà sóòrọ̀ wọ́n ní kẹ́lẹ̀ bá wá rí kẹ́lẹ̀ bá rí ń tà sọ yẹn kẹ́lẹ̀ bá fojú yín rí a mọ̀ túnrọ̀ yẹn wá fún yín tẹ́rì irú sùjúdù tí wọ́n ṣe pé ẹni forí kanlẹ̀ báyìí níwájú ṣéwù rẹ̀ báyìí àwọn ní jawab asùjúdù náà min anwa'i al-ibada wọ́n ní ìṣe sùjúd ìran kan nínú àwọn ará ìbádà ni lóòtọ́ ní àbílòtọ́kọ́ ìran kan nínú àwọn ìbádà ni mahabba ìran kan nínú àwọn ará ìbádà ni àbíkẹ́ṣe zabhu ìran kan nínú àwọn ará ìbádà ni àbíkẹ́ṣe naziru nkọ́ khawfu nkọ́ rọ́gbà nkọ́ gbogbo àwọn nǹkan báyìí nau'un min anwa' al-ibada wọ́n ní bẹ́ẹ̀ náà ni sùjúdù náà nau'un min anwa' al-ibada allati amara Allahu biha li nafsihi khassatan tọ́lọ́wọ́ bá lè kẹ́lá paláṣẹ pé ká máa ṣe fóhun nìkan ládàáyàn wa qurbatan min al-qurabi ó ti jẹ́ ìkan àwọn nǹkan tá súnmọ́ náà bá alẹ́tì yẹ́jìbù ayàtàwájá aláàbùdù bí i ìlàlọ́ ẹ̀tọ́ ẹgbọ́jọ́ ọ̀rọ̀ yẹn lórí ẹrú kọmọ fi súnmọ́ lọ́wọ́ bàbẹ́ lóhun nìkan lùrìmọ́mì qawlihi ta'ala wọ́n ní nítorí gbọ́lọ́wọ́ lọ́wọ́ bá tó kó gbogbo ẹ̀pàpọ̀ wípé walaqad ba'athna fi kulli ummatin rasula an i'budu Allaha wajtanibu at-taghut ọlọ́ọ̀bá ní àwọn ọlọ́wọ́ bá búra torí pé láàmù tó wà ń bíwá ìmọ̀ àtọ́ àtúnlẹ̀ a ti gbé dìde nínú gbogbo àwọn òjíṣẹ́ nínú gbogbo àlúmọ̀ kọ̀ọ̀kan àwọn òjíṣẹ́ sí wọn pé kán lọ pè wọ́n sí bí ká máa jọ́sìn fún Ọlọ́run bá nìkan kán sì jìnà sí nǹkan ní ìtàn jọ́sìn fún Ọlọ́run wà nínú sọ́ọ̀tù Nahl

òru àtọ̀sán wàṣámsù wàlkọ́mọ̀rù àtòrò àtòṣùpá látàsjúdú látàsjúdú lè ṣámsì wà láàrin kọ́mọ̀rù wàsjúdú lillahi lẹ́bí kọlákọ̀húnna in kuntum iyyahu ta'budun àti kàyẹlẹ́ka fanáhà subhanahu ibadahu wa lisujudi lè ṣámsì wọ́n lọ́wọ́ ọba ọwá kọ̀ fún àwọn ẹrú ẹ̀ pé ká máa tẹ̀ ká máa forí balẹ̀ fún oòrùn wàlkọ́mọ̀rì bákan náà ká máa forí balẹ̀ fún àmì ọlọ́wọ́n bá ní wọ́n jẹ́ tán jẹ́ ẹ̀dá tọ́lọ́wọ́n bá dá fala yastahiqqani sujuda wọn lẹ́tọ̀ ká máa forí kalẹ̀ fún wọn wala yastahiqqani sujuda wala ghayruhu min anwa'il ibada wọn sì lẹ́tọ̀ sí àwọn nǹkan míì náà àwọn ìran ìbádà ká máa sí fún wọn wa amara ta'ala nìkan pàwọ́lá sẹ́bí ká máa ṣe sujúdù fún ọlọ́wọ́ nìkan khaliqan lahuma tó ẹ́kùn lọ́dá àwọn méjèèjì wà lè rẹ̀ ìrìn àmì sáìrì al-mawjudat àtàwọn nǹkan mẹ́tọ́ àtọ̀ fáwọn yókùnù tọ́lọ̀ bá dá fala yasihu an yusdara li ghayrihi ta'ala min al-makhluqat 'amma kò wá tọ́ ká máa tẹ̀ ká máa fẹ́ ìforíbalẹ̀ fẹ́lò mí yàtọ̀ fún ọlọ́run bá al-hadith وتضحكون ولا تبكون وأنتم سامدون فاسجدوا لله واعبدون so yin bi pari ni mahallu shahid bi fasjudu lillahi wa ibudu Ọlọ́run bá ní ẹ máa ṣe sujudu fo Ọlọ́run bá ẹ sì máa jọ́sìn fún elewa nínú suratul najm aya 59 sí 62 fa amara bis sujudi lahu Ọlọ́run bá lè kela pa wala ṣe ká máa ṣe sujudu fo ta'ala wahdahu Ọlọ́run bá tó ga lóhùn nìkan ká máa ṣe fún thumma amma lẹ́yìn Ọlọ́run bá lè kela wa ko gbe papọ̀ فأمر عباده أن يتوجهوا إليه وحده بسائر أنواع العبادة دون سواه ọlọ́wọ́ bá lékẹ́ lápá àwọn ẹ̀dá láṣẹ àwọn ẹrú ẹ̀ láṣẹ wípé ká máa dájú ìbádà kó wọn lọ́wọ́ bá nìkan pẹ̀lú gbogbo àwọn àníwáwọ̀ ìbádà yókù náà ká má gbé fẹ́lú mímọ̀ minal makhluqat nínú àwọn ẹ̀dá fa idha bauharo wọn tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ṣe wí wọ́n ní fa'idha kana halul bawharati kama dhukira fi su'al wọ́n ní tó bá yẹ kébẹ̀ ṣe wíyìn lórí lọ́dọ̀ wọn pé rú nǹkan iná ń ṣe o fasujuduhum likabirihim irú sùjúdù wọn tí wọ́n ń ṣe báwọn olórí wọn yẹn ìbáadà ìjọsìn lélẹ́yàn wọ́n ní fasujúduhum likabirihim ibadatun wa ta'lihun lahum ìmú wọn lọ́wọ́ bá nìyẹn wàtíkọ́dùn lahum sharika ma'allah ìmú wọn lórogún pẹ̀lú ọlọ́wọ́ bá nìyẹn aw ilahan min dunillah àbíkíyàn ti mú ẹlẹ́lùmí táàmà tún jọ́sù fẹ́ àtọ́fọ́lọ́wọ́ bá wa amruhu iyahum bidhalika ìpàṣẹ táwọn afáwọn ń pa wọn láti ẹbí kẹ́mẹ́ forí kalẹ̀ fáwọn yìí aw ridahu bihi àbí yọnu sí tán yọnu sí táwọn yẹn bá ń ṣe fún wọn yìí yọ jàílùhù tọ̀gútàn yóò sọ ní ẹni bẹ́ẹ̀ di èṣù yóò sọ di òsànìyàn o yóò di irú ìlà ìbádà ti nafsihi tó ń pe àwọn ẹ̀sí pé ká máa jọ́sìn fún wọn máa jọ́sìn fún òun tí ń pe àwọn ẹ̀sí bí ọ̀dọ̀ rẹ̀ pé ká máa jọ́sìn fún wọ́n ní fàkílà alfariqaini wọ́n ní àti kérékejì náà méjèèjì àtàbí

pé ká máa ṣe fatuwa fáwọn ẹ̀ lórí àlámẹ̀rí ẹ̀sìn àwọn ni wọ́n ṣe fatuwa yìí kí sọ ọmọ Saudi nìkan lọ́wọ́ bẹ́ẹ̀ ọmọ Egypt gan wọn bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí Sheikh Abdulrazak Abdulrazak Al-Afifi ọmọ Egypt ni wọ́n àmọ́gbà tán kéwú tó dákàn tán papọ̀ mọ́kún kéwú yọ tán sì tákìdá wọn sì lálàáfíà ìjọba Saudi fi wọ́n síbẹ̀ àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so kí láyé fàyẹ́ bẹ̀ ni pé nǹkan tó yẹ kí wọ́n ṣe lọ́rọ̀ ẹ̀ láwọn ọmọ wọn lẹ́yìn lórí pé ọ̀ràn ẹ̀yẹn ní tẹ́ bá ti dọ́dọ̀ wá kẹ́ ẹ máa forí kanlẹ̀ kódà wọ́n gbé fọ́tò rẹ̀ wá nínú jẹ̀rídà pé ẹni yẹn forí kanlẹ̀ báyìí níwájú níwájú àwọn àfà yìí eléyìí náà ń ṣe fọ́tò wálé lórí pé irú ìpàṣẹ táwọn àfà wọn pa wọn láì pé ká máa forí kanlẹ̀ fún àwọn yìí eléyìí tá a sì rí fọ́tò tẹ́ gbé wá ń ṣe yìí eléyìí ti ti ìbáadà ni wọ́n ń jọ́sìn fún wọn nítorí fáwọn so ẹ pé wọ́n particularly wọ́n wà wọ́n wà specific lórí ìlú kan lórí ìṣesí ìlú kan particularly náà fi àmàmà ẹ̀ náà fi sọ pé ẹgẹ́ bó ṣe máa ń ṣẹlẹ̀ káàkiri wọ́n ní nílùú báwọ̀hárọ̀ àwọn ọkùnrin kan àwọn èèyàn máa ń ṣe báyìí àwọn ṣéhùlù wọn wọ́n sọ pé kán ṣe báyìí kódà á fún yín ní fọ́tò ẹ̀ kẹ́lẹ̀bá àmà kẹ́lẹ̀bá rí nǹkan tá ń sọ dáadáa so látara báyìí nǹkan tẹ́ ń sọ bí náà ó yàtọ̀ fún nǹkan tá ń sọ irú sùjúdù eléyìí tí wọ́n ń ṣe ní bá hárọ̀ yìí sùjúdù ìbádà ni àwọn àfá àwọn ẹ̀sì pa wọ́n láti bí kama sí bẹ̀ fáwọn débi wípé kódà tẹ́ bá tẹ̀síwájú níbi àwọn fátúwà yìí wọ́n jẹ́ kóyé wọ́n pé wọ́n jẹ́ kóyé pé àwọn wọ̀nyí wọ́n gbà wípé táwọn ọba ṣe bẹ́ẹ̀ fún àwọn àfá yìí nǹkan sí àwọn lábúrú nínú àwọn ọ̀rọ̀ àwọn tí wọ́n mọ́ wá nínú ọ̀rọ̀ àwọn àfáà na ala kulli hal nínú àwọn ilé ìtọ́tí ma ń mú wá nínú ọ̀rọ̀ àwọn àfà òun náà ni ọ̀rọ̀ ilé tó wà nínú sharhu riyadu salihin ọ̀rọ̀ sheikh salih al-uthaymin bákan náà ọ̀rọ̀ sheikh salih al-uthaymin tó wà nínú al-qawl mufid ala kitabi tawhid sharhu wọn fi ṣe sharhu kitabi tawhid ni ibi tó ti ń sọ̀rọ̀ ní báàbù kátàgbé ni báàbù báàbù khawfi min ash-shirk bákanáà nínú àwọn tó tún wọ́n mú wá bákanáà nínú àwọn ọ̀tá padàkà òun náà ni ọ̀rọ̀ sheikh muhammad albayyumi ọmọ mẹ́lẹ̀ náà wá nígbàtán sọ̀rọ̀ nípa khutobul jumati wàlẹ̀ ìdẹ́yìn bá sí ń ṣe khutobul jumati ìdẹ́yìn ọmọ yẹn náà wá tápàdà mọ́ inṣálọ̀ tápàdà sàlàyé nínú ilé tẹ́tún mú wá bákanáà òun náà ni ọ̀rọ̀ sheikh muhammad bin abdul wahab nínú wọn tán pè ní usulu thalatha arákẹ́jẹ́ ìsúlù sàlátà nìkan wọ́n ni wàyẹ̀ líhi inú tí wọ́n tí kó papọ̀ mọ́ tíra yẹn orí ẹni ṣirúkù sọ́lá níbi ìbàtánsọ̀rọ̀ nípa ṣirúkù sọ́lá yẹn ìbàtánsọ̀rọ̀ nípa àtàhíyátùlìlá ibi iná wọn máa ń lò bákan náà nínú tíra wọn katápè ní silsilatu rọ̀sáì ṣéèkì Muhammad abdulhab tó sọ rọrọ̀ tó jọ bẹ́ẹ̀ níbẹ̀ náà bákan náà àwọn àfáà tó máa ń lò orí ẹni ṣéèkì Abubakar Jabir al-Jazahiri wọ́n ṣe tíra kàtà pè ní àkídàtùl mu'min bọ́yá ń gbà tí ọkùnrin yìí ń lo ẹni yìí náà bọ́yá kò tí ma ìdájọ́ tí jàbàtà fún ẹni yìí torí pé Abubakar Jadir al-Jazairi káfìrí lọ́dọ̀ jàbàtà mushriku ni afá yìí ló ṣe tíra kàtà ní manhajul muslim tíra tó gbajúmọ̀ yẹn ọbẹ̀ mọ́ sí ilé kan tẹ́yìn orin tiri ibi tọ́lọ́wọ́n bá rí kẹlá tí Ọlọ́run bá tẹ́wọ́ gba tíra náà dé àwọn náà náà ìṣe tíra kàtà wọ́n kọ oríṣiríṣi tíra tọ́pọ̀ afá yìí

kí ló fà ó nítorí pé Sheikh Abubakar Jabir al-Jazahiri wọ́n láwọn orí títẹ̀ bílìkì kó sí nítorí tẹ́jìkì èmèrí sílẹ̀ nù wàláì nítorí pé Sheikh Abubakar jazahiri wọ́n dìfẹ́ndì tẹ̀blìrì pé ẹni tó hàn sáwọn àwọn orí títẹ̀ bílìkì kó sí àwọn àfáàdẹ̀ sí tíra wọ́n dẹ̀ sàtúnṣe àfáà pé áà ah, ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tí ó lálàáfíà ní tẹ̀blìrì o wọ́n kó sí kàbáyì wọ́n kó sí kàbáyì wọ́n kó sí kàbáyì nítorí wọ́n ti wá dìfẹ́ndì tẹ̀blìrì yẹn tẹ́ẹ̀ bá ti dìfẹ́ndì tẹ̀blìrì báyìí ó ti di káàfì nínú

àwọn náà kọ tírà lórí tẹ̀sbà wọ́n kọ tírà lórí tẹ̀síhù dùá wọ́n kọ tírà lórí àkídà tó pọ̀ gidi gan wallahi àwọn tírà àkídà tó ní àlàáfíà gidi tó ẹgbẹ́ sheikh bombaz ṣe sànáwùlé wọn lórí sheikh rabi ṣe sànáwùlé wọn lórí wọ́n yìn wọn sheikh alalbani yìn wọn gbogbo àwọn àbáṣú náà nígbà pé àbáyì ti kú rahmanullah jàbàtà gbàgbé káfìrì mushriki wallahi pé mi wàlọ́yì pẹ́mi tí ń rìn láyé o in tí rí ẹnìkan tó jẹ́ pé fásikù ni fájìrù ni mújírìmù ni tó tó jàbàtà mú fọ́nà bàbúra kò sí mẹ́lẹ̀ kọ́wọ́ báyìí nínú ọkàn rẹ̀ ẹ̀bẹ́ kí ni Sheikh Bakr Abu Zaid ṣe ó ní wọ́n jẹ́ àwọn Ikhwan ó ní wọ́n mo fi ọlọ́mà tí tọ́bi kú báyìí wọ́n ṣe ìṣúwàn kódà nínú àwọn àfáà tán lè mẹ́ ẹlẹ́gbẹ́ jù láyé pàápàá jùlọ àwọn ìṣúwàn tẹ́sì kan tíra lé wọn lórí irinṣẹ́ kìbákàrà bú zéèdù wa àmọ́ tó bá kẹtí rí fátúwà kan lórí nẹ́ẹ̀tì bóyá àwọn kan tí kan lẹ́yìn kan lórí nẹ́ẹ̀tì táwọn kan àwọn tí ó kàn irú àwọn èèyàn tiẹ̀ bírú tiẹ̀ náà àwọn kọ̀wárìjì àwọn ará íjíìtì jamaatu tẹ̀fíìrù àlìhíjírá tó kórí nẹ́ẹ̀tì tó bá kẹtí lé àfáà kan kókó sí nǹkan báyìí the next kìíní ni pé mohadra tó tẹ̀lé báyìí jàbá tó ní tó àfáà kan ti di kèfèrí àti rí tó kó sí ẹ́ kọ́sá ma lẹ̀yàn ní yọ́ ma lẹ̀yàn náà ní wọn ọmọ ìjọba ní lọ ó ti di kèfèrí náà ní ẹ̀ ṣe látúrò àbú zaid la ilaha illallah ìkan súnnà ní bá wallahi tẹbá sọ pé àkídà burúkú ló kó sí iye àwọn tó mẹ́ ń pe Ibn Taymiyyah yóò wọ̀n pé Ibn Taymiyyah àgébèrè kí ni àtọ́ nù wọ́n tó ń pe tó ń pe Ibn Taymiyyah àgébèrè àti wọ́n tó ń pe Bakr Abu Zayd Sheikh tó ń pe àwọn àyímọ̀ kibarul ulama tó ń pè wọn ní kèfèrí ṣe special ni ṣe bí tó pé Ibn Taymiyyah kọ̀tọ́ ká pé ń kèfèrí torí pé àrí nǹkan kúkú lára náà sọ pé àwọn tó bá pé so látara báyìí látún sọ pé àpá yìí tẹ̀kírí ni mo fi ọlọ́mà búra a ń láti jìnà sí jẹ́ gbogbo àwọn àfá ńláńlá ìmá bíbí kù dáàmà ìmákìdí sí káàkiri ni sọ ibùl mọ́gíní àwọn èèyàn mẹ́jì jẹ́bẹ̀ wọ́n wò mí yìí wàláì káì alimamul Bayhaqi tẹ́kọ sunanul Bayhaqi sunanul Bayhaqi náà àwọn tíra àdísì tá ń lò lónìí àwọn ẹkọ ṣúwábùl iman àwọn ẹkọ asunanul kubra àti asunanul sughra àwọn ẹkọ tíra kẹta pè ní kai ẹlẹ́ẹ̀karùn-ún fẹ́ rántí mo ti rẹ́kọ mẹ́rin àbí ó yẹ kí n padà mẹ́tí ìrántí àwọn tíra yìí àwọn tíra ńláńlá tíra hadithi nínú ẹ̀sìn káfìrí lọ́rọ̀ jàbàtà Imamul Bayhaqi ó tẹ́ gbogbo hadithi Bayhaqi tẹ́ bá ti rí ẹ gbọ́dọ̀ gbá nítorí pé sáà lè mẹ́sìn lọ́dọ̀ káfìrí so ẹpa Bayhaqi rẹ gbogbo hadithi tẹ́ bá ti ní wa nú ẹ̀sìn torí pé kèfèrí ní Bayhaqi tó gbà wá gbogbo tí òun ìbẹ̀ lọ́wọ́ mi mo kọ́tì máa ń yọ̀ bẹ́ tí mo gé e. bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ jiyàn rẹ̀ a máa ń blé rẹ̀ fún yẹn bẹ́ẹ̀ kára ẹlẹ́ balẹ̀ ìrọ̀ ẹni bẹ́ẹ̀ pàrà sọ pé ẹ̀yà kèfèrí náà ni wọ́n lẹ́rìí àbá mẹ́rìí wá èyí rẹ̀ ti yàrú jígàn ọlọ́hìn bẹ́ẹ̀ nígbà tá a bá mẹ́rìí yóò nígbà tẹ́ bá rí bàbá ni wọ́n wa èyẹ èyẹ di ti di nù bẹ́ẹ̀ lọ́wọ́ mẹ́ta ẹ̀dí gẹ̀ẹ́fẹ́ yìí alimamul bayhaqi ibnu aqil subhanallah alimamu abu hanifa subhanallah nínú gbogbo alimumma ayé gbogbo ọ̀dàfà ayé imamu mẹ́rin lani abu hanifa malik shafi'i àti imam ahmed tàmàlẹ́jà àwọn jàbàtá ìmáàmù mẹ́ta péré la ní ẹ̀ẹ̀lérí ẹ̀túnlẹ̀ lọ́dọ̀ ẹlòmí láyé mẹ́ta ti ní ìmáàmù mẹ́ta jọ̀rọ̀ àwọn jàbàtá lọ Abu Hanifa káàfìrí kò sí lára wà yíma wa malik shafi'i àti ahmed nìkan ni ìmáàmù mẹ́ta kò sínú tíra tẹ́tì rí mọ́ fọ́lọ́pàá búra pé ẹ̀rẹ́pẹ̀ gbé tíra jáde táti rí pé ìmáàmù mẹ́ta àbúrà nípa òtíra ara wọn ìmáàmù wa kèfèrí ni hatta kìtàbù súnmọ̀ ìmáàmù ahmed tó abdullahi ibn imam ahmed tó gbé jáde kése tí wí nìyẹn tó ilé báyìí a rí pé ọjọ́ ti lọ a ní láǹfààní àti nínú fatuwa ní ìmá so àwọn nǹkan tó wá so papọ̀ mọ́lú àwọn nǹkan ìta ńlá ti fi sọ́ra fúnra àwọn ẹ̀dọ́ tí wọ́n ta máa síra àwọn fatuwa wọn ṣé bá ní sí kálé bá mọ́rú àwọn ibi tẹ́bí lọ́nkù sí ṣé bá ní sí yìí sọ àwọn eléyìí ò ní ìgáàdì fún kankan náà wà fà ẹ̀mí wọ́n ti dọ̀tí gan ojú wọ́n ti dí gan ṣé bá ní sí ìṣòkọ́ náà wà ní gẹ́gẹ́ kó fi ọ̀nà mọ́ ọlọ́wọ́n bá nìkan ló lè fọ̀nà mọ́ tó pé ìwọ ní máa ṣe nǹkan tá ń ṣe òun kọ́mọ́jẹ́ sí pé kọ́mọ́jẹ́ sí pé eléyìí tó lágbára jù náà ọmọ ogun èsì ní bá gbé so kọ́lọ̀ bá kó fọ́nà mọ́ wa subhanahu wa ta'ala ashara la ilaha illa anta